alẹ́ ni mo pè lálábàárín tó ń lé àánú sẹ́yìn lọ́dọ̀ mi ọjọ́ àríbí níbí wọlé Èdùmàrè pín wá níyà o. alẹ́ ni mo pè lálábàárín tó ń lé àánú sẹ́yìn lọ́dọ̀ mi ọjọ́ àríbí níbí wọlé. ṣe mí kò dùn mí. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tá mi ni ọ̀rẹ́ tó wá ṣe mí lèmi ò gbà o tó wọ́n sún mẹ́yìn kúrò lọ́dọ̀ mi. ọ̀rẹ́ mi tó ń bọ́ mi sọ̀rẹ́ sótún yẹ kí n tún rí bí ọ̀rẹ́ mi ó yẹ sún mẹ́yìn fáwọn méjèèjì o kí n dẹ̀ mọ̀ pé ọ̀tá di méjì o. alẹ́ ni mo pè lálábàárà. Daylight Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ògo ni fún Olódùmarè. Ẹni tó ti wà káyé tó wà. Ọlọ́run tó tún mú wa rí ọ̀sẹ̀ titun mìíràn. Mo wí pé ògo ni fún orúkọ mímọ́ rẹ̀. Ìrìnàjò ọ̀sẹ̀ titun yìí tí èmi àti ẹ wọnú rẹ̀. Mo fi lé Olúwa Ọlọ́run Olódùmarè lọ́wọ́. Níbi ìyówù tẹ́ tí ń gbọ́ mi lábẹ́ ọ̀run. Lórúkọ Jésù Kristi. Nínú ìrìnàjò ọ̀sẹ̀ yìí, ikú ò ní wọlé tọ̀run, àrùn ò ní wọlé tọ̀run, ìdààmú ò ní wọlé tọ̀run. Nínú ìrìnàjò ọ̀sẹ̀ titun mìíràn yìí, lórúkọ Jésù, ọ̀rọ̀ rẹ ò ní já sófo. Òkùnkùn agbègbè rẹ lórí ọ̀rọ̀ rẹ wọn ò ní rọ́wọ́ mú. Gbogbo ìfọwọ́sowọ́pọ̀ ibi lórí ayé rẹ, àṣẹ ọ̀run tú wọn ká. Ọ̀sẹ̀ yìí yóò dùn fún ọ ọ̀sẹ̀ yìí yóò dùn fún ọ ọ̀sẹ̀ yìí yóò dára fún ọ lọ́sẹ̀ yìí ó rojú rere ọlọ́run mo béèrè fún agbára ọlọ́run sínú ayé ìwọ tó ń gbọ́ mi níbikíbi tí ẹ ti ń gbọ́ mi nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù kristi ti násárẹ́tì sátánì àtọmọ ogun rẹ̀ ti ń jani lólè ògo wọn ò ní rọ́wọ́ mú láyé rẹ̀ òkùnkùn ní já ọ lólè ayé ò ní já ọ lólè olè ara ò ní já ọ olè ẹ̀mí ò ní já ọ olè iná ò ní já ọ adigunjalè ẹ̀mí òkùnkùn ò ní jí ọ lógo lọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì agbára tí òkùnkùn ò lè borí agbára tí òkùnkùn agbègbè rẹ ò lè borí ní orúkọ Jésù níbi ìyówó tẹ́ ti ń gbọ́ mi ẹ̀mí mímọ́ yọ̀ǹda agbára yìí fún ọ agbára tí ó mú ọ borí ogun agbára tí ó gbé ọ lékè ogun agbára tí ó mú ọ ju aṣẹ́gun lọ agbára tí ó jà fún ọ ní gbogbo ọ̀nà agbára tí ó jà fún ọ níbi tí ọ̀tá ti kóra jọ pọ̀ nítorí tìrẹ lórúkọ Jésù níbi yòówù tẹ́ ti ń gbọ́ mi sì rí àmì ṣe ẹ̀mí mímọ́ yọ̀ǹda agbára náà fún ọ Jésù olùgbàlà yọ̀ǹda agbára náà fún ọ ogun èṣù ní borí ẹ ogun ọ̀tá ò ní borí ẹ ogun òkùnkùn ní borí ẹ lórúkọ Jésù ẹ̀dá tó ní kó gbáyé kó mọ́ gbáyé ṣeun rere lórúkọ Jésù ìmọ̀ rẹ̀ lórí rẹ̀ yóò dasán ẹ̀dá tó ní kó gbáyé kó mọ́ gbáyé rọrùn lórúkọ Jésù ìmọ̀ rẹ̀ lórí rẹ̀ yóò dòfo ọ̀tá tó ní kó ríṣẹ́ ṣe kó mọ́ fiṣẹ́ náà ṣeun rere lórúkọ Jésù ète rẹ̀ lórí rẹ̀ yóò dasán gbogbo èrò ọ̀tá lórí ayé rẹ̀ yóò dòfo gbogbo agbára tó ní kó gbáyé kó mọ́ gbáyé rọrùn lórúkọ Jésù agbára wọn lórí rẹ̀ ó dasán lónìí ìmọ̀ wọn lórí rẹ ó dòfo lónìí lórúkọ jésù kristi ti násàrẹ́tì ni mo gbàdúrà gbogbo májẹ̀mú tó lòdì sí ìwásáyé rẹ ọ̀run gbẹ́sẹ̀ lé agbára ọ̀run sọ dasán agbára ọ̀run sọ lórúkọ jésù gbogbo ìfọwọ́sowọ́pọ̀ ibi lórí ayé ìwọ tó ń gbọ́ mi níbi ìyówù tẹ́ ti ń gbọ́ mi lórúkọ Jésù Kristi ti Násítárẹ́tì gbogbo ìfọwọ́sowọ́pọ̀ òkùnkùn gbogbo ìfọwọ́sowọ́pọ̀ ibi eléyìí tá a ní lórí ayé rẹ lórúkọ Jésù ọ̀run tú wọn ká ọ̀rọ̀ Ọlọ́run wípé ẹ gbìmọ̀pọ̀ yóò dasán ẹ sọ̀rọ̀ náà kì yóò sì dúró gbogbo ìdájọ́ ilédì gbogbo ìdájọ́ inú ìjọba òkùnkùn gbogbo ìdájọ́ òdì tá a ṣe lórí ayé rẹ tó fa ayé rẹ sínú ogun tó fi ọ sínú ìdààmú tó fi ọ sínú àìríjẹ tó fi ọ sínú àìrímu tó fi ọ sínú àgéraṣe jésù ọmọ aládé àlàáfíà ó gbẹ́jọ́ rẹ rò lónìí ó sọmọ òkùnkùn dasán ó sọmọ èsùdòfo ó sọmọ ọ̀tá dasán lórúkọ jésù gbogbo ìmọ̀kímọ̀ olùyẹn wípé ìmọ̀kímọ̀ kò máa gbọ́dọ̀ jọ ètekéte kò lè dúró o ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀ràn ni yóò forí ara rẹ̀ gbé torí olúwa lèmi bá dúró gbogbo tó ń wò nínú ayé rẹ tí ọ̀tá fi síbẹ̀ níbi tẹ́ ti ń gbọ́ mi gbogbo tó wò nínú ayé ọmọ rẹ èyí tó ń wò nínú ìgbéyàwó rẹ tí ọ̀tá fi síbẹ̀ tó dúró bí ìbànújẹ́ ọkàn tó dúró bí ṣùgbọ́n aláṣẹ lórí ohun gbogbo ni mo pè láàárọ̀ yìí lórúkọ Jésù láti sọ ẹ̀gàn náà dògo láti sọ tùgbọ́n náà dórí ayọ̀ lórúkọ Jésù ẹ̀gàn rẹ dògo lórúkọ Jésù ẹ̀gàn rẹ dògo lórúkọ Jésù ọwọ́ ọ̀tá gbẹ nínú ayé rẹ nínú iṣẹ́ rẹ láyé ọmọ rẹ níbi ìyówù tó ti ń gbọ́ mi lórúkọ Jésù gbogbo agbára tó ní kó máa kójọ tó ń túká mọ́ ọ lọ́wọ́ ó gbiná sọnù gbogbo agbára tó ní kó máa kójọ tó ń túká mọ́ ọ lọ́wọ́ tí òjò orí fi ṣeun rere lórúkọ Jésù ó gbiná sọnà gbogbo ọwọ́kọ́wọ́ tó ń ṣiṣẹ́ lòdì iná ọ̀run wọn dànù ògo ni fún Ọlọ́run wa ògo ni fún Ọlọ́run wa lórúkọ Jésù ni mo wí nípa tìrẹ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ ìbùkún fún ọ yóò jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ fún ọ yóò jẹ́ ọ̀sẹ̀ ìtura fún ọ níbikíbi tó ti ń gbọ́ mi lórúkọ Jésù ìbùkún ni fún ọ ní ní ní ìwọlé rẹ ní ìjáde rẹ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ìbùkún ọlọ́run yóò jẹ́ tiẹ̀ wàá dẹni ìbùkún olóore kan ṣoṣo tí ayé rẹ nílò tí ayé rẹ yóò fi ní ìtura tí ayé rẹ yóò fi fọ̀n lókè tó fi gbàgbé ìṣòro rẹ lórúkọ jésù ẹ̀mí mímọ́ mú ọ rìnnà kó lọ́sẹ̀ yìí ẹ̀mí mímọ́ yàn fún ọ lọ́sẹ̀ yìí lórúkọ jésù olùgbàlà ni mo wí á níbi tó ti ń gbọ́ mi tó bá lè rí àmì ṣe mo tún wí o nípa agbára ọlọ́run ọwọ́ ajánilógun nínú ayé rẹ ọ̀run fi náà run dànù ọwọ́ ajánilógún lórí iṣẹ́ rẹ lórí bísínẹ́sì yẹn iná ọ̀run run dànù ọwọ́ ajánilógún lórí ìgbéyàwó rẹ tí ò jẹ́ onífọ̀kànbalẹ̀ yẹn lórúkọ Jésù iná ọ̀rúnrún dànù iná ọ̀rúnrún dànù ìṣẹ́gun ní tiẹ̀ lọ́sẹ̀ yìí ìṣẹ́gun ní tiẹ̀ lọ́nà gbogbo ìṣẹ́gun ní tiẹ̀ lórí ọmọ ìṣẹ́gun ní tiẹ̀ lórí ọkọ ìṣẹ́gun ní tiẹ̀ lórí ìgbéyàwó ẹ̀ lórúkọ Jésù gbogbo agbára tó lóhùn ó mọ domi ayé rẹ rú òun ò ní jí ó tòrò mo tún wí lórúkọ Jésù agbára náà gbiná sọnù ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ wàá ní ẹ̀rí wàá rí ìrànlọ́wọ́ wà á rí ìyanu ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa ẹ̀yin ọmọ ọlọ́run nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ ká túbọ̀ súnmọ́ ọlọ́run ní gbogbo ọ̀nà ká súnmọ́ ọlọ́run ní gbogbo ọ̀nà láti máa gbàdúrà sí i ó ní ká máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ má kí àárẹ̀ kó mú ọ má kí àgàrà kó dọ̀ ọ́ máa ké pe ọlọ́run ní gbogbo ọ̀nà láti láti gbé ayé rẹ sókè. So láti mú kí ayé rè ó jẹ́ ohun tó fẹ́ kó jẹ́ kí ìpinnu ọ̀tá kó mọ́ ṣẹlẹ̀ ọ lórí máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ yóò láyọ̀ agbára tí ń gbéni dìde inú Kristi ló wà bí o bá pè é yóò gbé ọ dìde yóò gbé ọmọ rẹ dìde tẹ bá wọnú ìwé Acts of Apostles chapter three ọkùnrin yẹn wọ́n ní arọ ni láti inú ìyá ẹ̀ wọ́n máa ń gbé sí ẹnu ọ̀nà tẹ́ḿpìlì dáradára dáradára ní wákàtí àdúà òní pétérù yohanu wọ́n ń lọ láti lọ gbàdúà arọ yìí ń wò wọ́n ó fiyè sí wọn láti rí nǹkan gbà lọ́wọ́ wọn ṣùgbọ́n agbára tí ń bẹ nínú orúkọ jésù ó ní wọ́n fi yọ̀ǹda wọ́n fi yọ̀ǹda ire ìyanu sínú ayé rẹ̀ ìwọ náà máa pè é ní gbogbo ọ̀nà agbára ń bẹ nínú orúkọ yẹn pétérù wípé ní orúkọ jésù kristi ti násárẹ́tì dìde kó o sì máa rìn ẹni tó jẹ́ ọmọ ogójì ọdún arọ àrọ̀ ó sì dìde tí ò fẹsẹ̀ rìn rí ohun rere tó ti di ìnira fún ọ láti ṣe bí ìwọ náà ti ń gbàdúrà tó ń ké pe orúkọ Jésù lórúkọ Jésù yóò bá ìrọ̀rùn dé gbogbo tó ní ọ lára àti tọ́mọ ni àti jẹun nínú ilé ni àti ṣe ni àti kọ́lé ni àti ra mọ́tò ni gbogbo tí ó ní ọ lára tó ń fi àgírasẹ̀ ṣe lórúkọ Jésù lórúkọ Jésù láti àkókò yìí lọ ẹ̀mí mímọ́ yóò fi rọ̀ ẹ́ lọ́rùn ògo ni fún orúkọ Olúwa ìbànújẹ́ òpin ọdún ò ní pín nínú rẹ̀ ò ní fi ìbànújẹ́ parí ọdún yìí ní orúkọ Jésù ilé rí ò ní gbàlejò ọ̀fọ̀ ẹgbẹ́ abánisọ̀fọ̀ wọn ní wọlé tọ̀ ọ́ àtèmi àtẹ̀yìn níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi lórúkọ Jésù ayọ̀lá ó fi la ọdún yìí já oníṣẹ́ ibi ò jẹ́ fún ọ ò gbà pé ìbànújẹ́ ògo ni fún ọlọ́run wa gbogbo tó múnú rẹ̀ dùn ayé ò ní fi pa ẹ́ lẹ́kún yóò sì dára fún ọ bí o bá rí àmì ńlá ṣe mo ní lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì yóò dára fún ọ yóò dùn fún ọ ògo ni fún ọlọ́run wa ìjọba ọlọ́run wa ò ní kùnà rẹ̀ wà ní ẹ̀rí rere jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah kò. ẹni ọ̀rẹ́ dà má bínú ẹ̀kọ́ ló ẹ lọ́nà tó le wípé a kì nìyẹn o bó tilẹ̀ wù kó súnmọ́ wa tó èmi ò wí pé kókó ríra wọn ṣùgbọ́n fènìyàn síbò ènìyàn o bẹ́ẹ̀ nìyẹn sípò ọlọ́run o kó má bàa padà gíga jẹ tálẹ́ni náà o. tálẹ́ni mo pè lálábàárí. tani tani tani. tó lé àánú sẹ́yìn lọ́dọ̀ mi. ọjọ́ rí bí níbí wọlé. àkókò pamọ́ síbi. ìjùmọ̀ rí bí wà níyàwó. ìwọ ò gbọ́n tí bíbélì sọ ni. ó ní má ṣe bá ọ̀rẹ́ kan gbọ́. má sì ṣe gbẹ́kẹ̀lé àmàlà kan sọ ẹnu fẹ́ni sùn ní àyà rẹ̀ ǹjẹ́ ta ló ń sùn ní àyà mi ó lè jẹ́ ìyàwó mi náà ń wí ó sì lè jẹ́ èèyàn tájọ jẹ́ orí kò sùn torí ènìyàn kò ṣeé sinmi lé pátápátá. alẹ́ ni mo pè lálábàá.